ètò yín ètò wa ojúmọ́ re ó ń tẹ̀síwájú mo rò pé ẹ gbádùn belenja ṣùgbọ́n ìdí tó yẹ kí n fi àwọn àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò díẹ̀díẹ̀ yìí sí i ó ní pé ká má wò ó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé a fẹ́ jó nìkan ṣùgbọ́n ká wò ó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé a fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ gbọ́ gbogbo nǹkan tí àwọn ènìyàn sọ nípa ìránṣẹ́ náà eléyìí tí a pè ní Paul Friday ọmọ abúlé ẹgbẹ́ wọn sọ wípé tó bá ti rá wọn ìdọ̀bálẹ̀ ni àádọ́balẹ̀ fọmọdé ìjọ tó wá sórí ìsun náà sọ pé bákan bó ṣe ń dọ̀bálẹ̀ fọmọdé ló ń dọ̀bálẹ̀ mo ní bọ̀dà ẹni tẹ́ ń dọ̀bálẹ̀ fà ó ní ẹ má wọ̀rí ẹ ṣáà jẹ́ pọ́n lọ́n ṣe dá èmi nìyẹn ó wá jẹ́ kí n rántí ọ̀rọ̀ tí Ọlọ́run sọ nínú ìwúrin Dáfídì one thirty eight ó sọ wípé bí olúwa ti ga tó ni olójúbọ onírẹ̀lẹ̀ oníṣùgbọ́n àwọn agbéraga ló ń wò ní òkèrèrè ǹjẹ́ bí ọlọ́run ṣe ní agbára tó tó pọ̀ ní oore tó pọ̀ nínú ọlá tó pọ̀ nínú agbára tó pọ̀ nínú ìṣògo tó pọ̀ nínú ẹ̀rù síbẹ̀ ọlọ́run tó wá sọ wípé òun júbà òun tún fi ọ̀wọ̀ fún èèyàn kan tó bá ní ìrẹ̀lẹ̀ ẹjọ́ kí la wá ń gbéraga fún ẹ jọ ohun gbogbo tí ọlọ́run bá ṣe fún wa ẹ jẹ́ ká rẹra wa sílẹ̀ níwájú ọlọ́run gẹ́gẹ́ bí ìwé òṣè sọ pé ìgbéraga ló ń ṣíwájú ìparun lórúkọ jésù ayé wa bàjẹ́ ìgbéraga kò sì ní ba ògo wa jẹ́ ìránṣẹ́ ọlọ́run tí mo gbé wá láàárọ̀ ẹ̀sìn wà nínú ilé ìyẹn evangelist ayọ̀délé samson tí wọ́n ń pè ní ayọ̀ aláàfin àwọn alájọ ń sọ̀rọ̀ nípa ohun tí wọ́n ń pè ní ilẹ̀ ìmúṣẹ àti gbé aláàánú àtẹni tí ènìyàn nílò nínú ìrìn àjò ẹ̀ gẹ́gẹ́ bí ohun tí a ti ń gbọ́ níta ní ìró tó jẹ́ fìrìfìrì ṣùgbọ́n àwọn ti sọ ọ̀nà tó padà hàn sí wọn ẹ̀wọ̀n náà ló sì wà nínú ilé gẹ́gẹ́ bí àlejò fún mi ní àárọ̀ yìí ẹ kú ìkàlẹ̀ bàbá wa ah, ṣùgbọ́n kinní kan ni wípé ṣé èèyàn àti olórin tí a ti ń sọ ṣé èèyàn àti wọ́n sì padà jọ ní àjọṣepọ̀ ṣé ẹ ti pa látìgbà tọ́rọ̀ ìtẹ̀ ti ń wà nílẹ̀ aláàánú kan ẹgbẹ̀gbẹ̀rún aláàánú ṣé stage kan ti pa yín pọ̀ lẹ́yìn ìgbà yẹn. stage ò pa wá pọ̀ ìdí ni wípé mo sọ fún yín pé company kan náà ni ó ń promote wa iléeṣẹ́ kan náà lò àtẹ́bá lọ wo orin tiwọn tẹ́bá wo orin tèmi orúkọ kan náà ló wà lórí ẹ̀ <laughs> orin so kò sí orin tó fẹ́ jáde nílé iṣẹ́ kan tí gbogbo wo níjọ gbọ́ papọ̀ hmm. bọ́ nǹkan tó kàn mo ti decide èmi ti pinnu pé mi ò ní sọ̀rọ̀ jáde torí pé eh, ọ̀pọ̀ ọ̀rọ̀ ló máa ibi tí ẹnu dé ẹsẹ̀ òdì bẹ́ẹ̀ orúkọ tíyàn ti build tipẹ́tipẹ́ kí àwọn kan máa lọ padà fi ọ̀rọ̀ ẹnu ènìyàn kan máa lọ fi bàá jẹ́ mm. ṣùgbọ́n mo ní láti correct àwọn kan ní èní mm. ní ìgbà kí wọ́n tó play kí n tó bẹ̀rẹ̀ sí ṣe advert iṣẹ́ yẹn rárá gbogbo àjọ jókòó báyìí àjọ gbọ́ àgbọ̀ dáadáa báyìí. ìyẹn ti ẹgbẹgbẹ̀rún aláàánú àtẹgbẹgbẹ̀rún aláàánú àtàláàánú kan àjọ gbọ́ ni nígbà tá a bẹ̀rẹ̀ sí ń play ẹ̀ àwọn èèyàn wá ń sọ̀rọ̀ oníkálukú á sọ̀rọ̀ àwọn kan wá sọ sáìdì tọ̀tọ̀ tèmi pé à kíní kan àwọn kan lọ sọ́dọ̀ tiwọn bọ̀ kò sí èèyàn lèèyàn máa máa jẹ́ bọ̀ mo aṣọ gbogbo ẹni tó ń wò mí lénìí mi sọ wípé bóyá èèyàn kan gbàbọ̀dé fún èèyàn kan bọ́ ibì kan ní weak points ti wá because I don't agree wípé tá a bá ti dé orí amóhùnmáwò tó ọ̀rọ̀ yẹn bá ti dé level kan àwọn ọlọ́dẹ kan àwọn yẹn mọ̀ wípé o ní láti fẹ́ ènìyàn ṣe ìgbẹ́kẹ̀lé ẹlòmíràn ẹ kẹ́ ń jẹ́ ká mọ ilé dáadáa ẹlòmíràn ó nílò èèyàn kan tó máa fàdé àárín ẹgbẹgbẹ̀rún tó máa mú dé ilẹ̀ ìmúṣẹ. Hmm. ẹgbẹgbẹ̀rún èèyàn nígbà míì wọ́n á mú èèyàn déwájú èèyàn kan èèyàn kan ló mú olórí ààrẹ ààrẹ ìlú wa yìí wá fún wa yìí kó tá a bá dẹ̀ dìbò fún o ó máa wọlé ó máa kóhun nìkan ò lè dá ṣe ó fa alẹ́ àwọn ẹgbẹgbẹ̀rún lọ́wọ́ á dẹ̀ dìbò fún wọn wọ́n dẹ̀ wọlé. Hmm. Hmm. ẹ̀ ń gẹ̀ẹ́tì mi so ibi tá a aláìmọ̀kan mọ̀kan owó ló sọ pé aláàánú kan ṣoṣo ò dá mò ń sùn lọ wáyé fún mi ìyàwó mi lójú mi pé mo níwẹ̀ ìjọ monday ló bọ́ sí ìjọ saturday la ṣe meeting in tó tó wá tó tó jẹ́ kó dùn mí gangan ni wípé àwọn fúnra ló sọ wípé ẹ jẹ́ ká change jacket yìí o poster yìí o orúkọ album yìí sí ẹgbẹgbẹ̀rún aláàánú torí òun làwọn èèyàn fẹ́ gbọ́ǹta hmm. ó wá di àárọ̀ monday mo wá gbọ́ remix yẹn. so remix gan ni ló dá gbogbo ọ̀rọ̀ ìsílẹ̀ so remix yẹn èmi kàn dákẹ́ mi sọ̀rọ̀ I, I, I, I, mo, mo decide láti má uh, allow any press interview either radio or whatever lórí ẹ̀ tó bá bá mi sọ̀rọ̀ máa bọ̀ torí wípé kó má dàbí wípé olúwẹ̀ máa wá dákẹ́. torí ẹ ló jẹ́ kí n kémi náà eh. mi fún yín lára pé mo tiẹ̀ ń bọ̀ nídìí aláàánú àti ẹgbẹgbẹ̀rún aláàánú rárá. ló jẹ́ kí n wò wípé eléyìí jẹ́ kí n sọ jáde. Hmm. so n tẹ̀mí gbàgbọ́ ni wípé ọlọ́run ló pè mí n tó bá dẹ̀ kọ sí mi létí máa kọ jáde ẹ lọ gbọ́ orin tí wọ́n bá ń kọ ẹ̀ẹ́dùn pé kò ń ṣe ń pé orin kan tá kan máa lọ mọ́ láti kò ń ṣe ìgbéraga o ọba mo i can say boldly say it anywhere mo kọ gbàtí mo wọlé kan sọ pé àárọ̀ mi ni láti tú àwọn ìgbèkùn ní ìgbèkùn àní láti mú ọkàn tó ṣáko lọ padà wálé tábà lọ gbọ́ ilẹ̀ mo pe album kan ní ilẹ̀ ìmúṣẹ mo ní album kan tí mo pè ní ilẹ̀ ìmúṣẹ ìyẹn ó ń bọ̀ lọ́nà báyìí hmm. mo analyse síbẹ̀ dáadáa in tó ń pè ní ẹgbẹgbẹ̀rún àti aláàánú kan ṣoṣo Hmm. tẹ́bá ń bọ̀ ẹni tó bá wà ní ilẹ̀ oko ìlérí a máa rí èèyàn kan tó máa ràn lọ́wọ́ a máa rí èèyàn kan láwọn sáà kan tó máa ràn lọ́wọ́ ṣùgbọ́n tó bá dé ilẹ̀ ìmúṣẹ ó dàbí ẹni tó ń fún ní omi mu tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun kò bọ́ sí agbami because olóyìnbó sọ olóyìnbó pé multiple as as in tó máa sọ pé ẹgbẹgbẹ̀rún aláàánú it means simply means multiple streams of income hmm. Hmm. ó ti bí báyìí wá ó ti bí báyìí wá ó ti bí báyìí wá ó ti bí báyìí wá ó ti bí báyìí wá Hmm. ẹ wà pẹ̀lú mi sá wà pẹ̀lú yín kò sí nǹkan tí mo ṣe tó tí ilé iṣẹ́ wa ò mọ̀ ń pa ẹ̀ àbí ẹnì kejì mi tí àjọ ń kọrin papọ̀ hmm. wọ́n jùmọ̀ lọ lọ́jọ́ orí ṣùgbọ́n ọ̀rẹ́ ni wá. ẹ ṣe wọ́n sì ń padà bọ̀ ah, ẹ̀ ń sọ pé lóòótọ́ ń tọ́ bá kọ sí yín létí ni máa fún yín ní àwọn ìdánwò kan sìn ayédèsọ́dọ̀rin nọmba one ó ní wípé ó dẹ̀ pé ẹ kọrin fún Orísun mọ́ láti inú Orísun wá sínú ojúmọ́ ire ọjọ́ ìsinmi ó yá láì tiẹ̀ sọ fún yín tẹ́lẹ̀ action hmm. ó yá. Orísun yìí dàràbà dàràbà tó fa kìkì Orísun yìí dàràbà hmm. àràbà tó táwọn yọ àwa lẹ́lẹ̀ tó àwa láláṣà àwa lálàṣírí káàpolówó ọjà kájọ́bù gbàjẹ́ àwa làgbàdé fún káàpolówó ọjà kájọ́bù gbàjẹ́ àwa làgbàdé fún. <laughs> Ah, ok ó ṣeé ṣe kó yẹ pé ẹ ti practice yẹn bọ̀ ok ṣògo rẹ ní kejì ibi tí màá ti tibẹ̀ yẹn gẹ́ẹ̀tì yẹn nìyẹn. ọba tí ń tinú ògo ṣògo máa ṣògo lọ ọba tí ń tinú ògo ṣògo máa ṣògo lọ. ṣì mí létí kí. ìwọ lẹ́ni kejì mi tí mo fi rẹ́ni kejì tí mo gbójúlé. Hmm. ìwọ lẹ́gbẹ̀gbẹ̀rún tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi tó ṣẹ́ni kejì mi. Hmm. ó ṣògo mo rẹ́ni kejì ọba ó fún mi hmm. lógo mo rẹ́ni kejì. ó fún mi lógo mo rẹ́ni kejì ayọ̀ aláàfin ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ kò ní tán bẹ́ẹ̀ ah! ọ̀tọ̀ lẹ́ni tá a pè ọ̀tọ̀ lẹ́ni tá a yàn ọ̀tọ̀ làwọn tí a ṣe lógo ẹ wo kí n kọ́kọ́ sọ eléyìí fún yín fún orí ọ̀fẹ́ gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ pàápàá ẹ pé Ṣògorẹ́ni kejì màá sọ bẹ́ẹ̀ ṣe máa rí wọn a máa sọ bí a ṣe máa gbọ́ wọn tẹ́ bá tún ní ìbéèrè míì tó ń jẹ yín lọ́kàn tó jẹ́ wípé ó wù yín kẹ́ tún mọ̀ sí i bóyá lórí ilẹ̀ múṣẹ tàbí lórí aláàánú ẹgbẹgbẹ̀rún aláàánú ẹ jẹ́ ká pè wọ́n ayọ̀ aláàfin tí èmi mọ̀ kì í ṣe ẹni tí ènìyàn ò lè bá sọ̀rọ̀ ayọ̀ aláàfin mo tún wá fẹ́ fi dá yín lójú o wípé láìpẹ́ láì jìnà màá tún gbé aláàánú kan ṣoṣo wá mo ti gbé ẹgbẹ̀rún alá ẹgbẹgbẹ̀rún aláàánú wá mo sì ń padà gbé aláàánú kan ṣoṣo bọ̀ mi ò fẹ́ dárúkọ ṣùgbọ́n nítorí pé ó ń yé yín nígbà tí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ bá dojú ọ̀gbadegadè nígbà náà la máa ṣí sílẹ̀ pátápátá ṣùgbọ́n o ó yẹ kí o ti máa yé wa ń sìn wípé èmi náà ń fẹ́ mo sì ń kọ́ aláàánú kan ṣoṣo tí ó fà mí lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ̀rún lọ́wọ́ ṣé mi ò try torí pé ó ti ń yé mi bọ̀ torí bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ló jẹ́ kí ó fi òye yẹn yé mi wípé aláàánú kan ṣoṣo a máa fa ènìyàn lé ẹgbẹgbẹ̀rún lọ́wọ́ láti ṣàánú èèyàn. ẹ má dàpọ̀ hmm. mo sọ fún yín pé aláàánú kan wà aláàánú kan ṣoṣo ó wà hmm. ṣẹ́ni aláàánú kan ṣoṣo wọ́n máa dàbí tó bá jẹ́ tá bá ti clarify sí ṣoṣo ẹyọ kan ṣoṣo mm-hmm. ìjọ tó bá lọ wùwà bí ènìyàn mo sọ fún pé Jésù gan wùwà bí èèyàn ní sáà kan hmm. tí ó bá ṣe ń pé ọlọ́run ti ní májẹ̀mú yẹn pé ó gbọ́dọ̀ iṣẹ́ yẹn gbọ́dọ̀ parí. ó ní bàbá ó ní bàbá jẹ́ kí ìmọ̀ rẹ jẹ́ kó ṣẹ. mo ní àwọn áńgẹ́lì kan bojú wẹ̀yìn wọ́n tẹ̀ wọ́n ṣubú tẹ̀lé sàtá wọ́n tẹ̀lé sàtá ni hmm. ábèlè tàṣé èèyàn hmm. ẹlẹ́nu ara somi aláàánú kan wà tó lè múyàn dé ọ̀dọ̀ ẹgbẹgbẹ̀rún. ẹgbẹgbẹ̀rún àìrú aláàánú yẹn lèmi náà ń sọ. ó kí bá ti fi ṣoṣo sí yẹn mo ti mo ti jẹ́ kó jẹ́ kó nìkan ayọ̀ aláàfin á lára mu ẹ̀yin pẹ̀lú aláàánú kan ṣoṣo àti alẹ́gbẹ̀gbẹ̀rún aláàánú yìí ẹ wò ó fún àǹfààní àwọn ènìyàn tó bá fẹ́ bá wọn sọ̀rọ̀ báwo náà ṣe lè rí lórí social media ká tó wá sí orí ìmúṣẹ. lórí Facebook hmm. evangelist evang Samson ayọ̀ aláàfin ọ̀run evang Samson ayọ̀ aláàfin ọ̀run ayọ̀ aláàfin ọ̀run yẹn papọ̀ ni lórí other social media ayọ̀ aláàfin ọ̀run. ṣé kò ní space kò ní kinní kankan. ayọ̀ space aláàfin ọ̀run. ok eh, on other social media lórí àwọn social media tó kù lórúkọ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ mú mọ́wòrán yìí ni mo fi ń kí n wípé ẹ ṣé o tẹ̀ dìde tẹ̀ wá bá a ṣe pè yín tẹ́yìn náà dẹ̀ jẹ̀wá lórúkọ jésù ìmọ̀ àti akoto ọgbọ́n yín lórúkọ jésù kò ní gbẹ láéláé ẹ ṣé púpọ̀ fún àǹfààní ẹ̀yin tí ẹ fẹ́ pè mí ẹ olórin èmi ni yín tàbí ẹ fẹ́ darapọ̀ pẹ̀lú mi láti mọ ohun tá à ń ṣe ẹ̀yin náà fẹ́ gbé ìránṣẹ́ ọlọ́run yín wá àbí ẹ̀yin náà fẹ́ gbé àwo orin yín wá àbí ẹ fẹ́ wá gẹ́gẹ́ bí àlejò sórí ẹ̀rọ tẹlifíṣàn Orísun ẹ pè mí sórí fóònù nọ́mbà yìí zero seven zero three nine eight four four four eight one zero seven zero three nine eight triple four eight one abiona ọlọ́run ṣògo lórí facebook ṣògo rẹ̀ nìkejì lórí gbogbo social media pátápátá adúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn tí àjọ fọwọ́sowọ́pọ̀ tí àjọ jẹ́ kí ètò yìí kó ṣeé ṣe adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹni tó jẹ́ ayàwòrán wa láàárọ̀ yìí náà ni joshua owó ẹ̀yẹ nígbàtí ọ̀gbẹ́ni ayélujára olúwafẹ́mi tó jẹ́ ẹni tó ń bá mi kì í sínú ara wọn pẹ̀lú olùrànlọ́wọ́ pàtàkì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀gbẹ́ni Aríyìbí Emmanuel Samuel Ayédè òun ló gbohùn mi sílẹ̀ olùdarí àti olóòtú àárọ̀ yìí òun náà ni ọ̀gbẹ́ni Bólú Tifẹ́ tí gbogbo wa máa ń pè ní Tifẹ́ Tifẹ́ Tifẹ́ Tifẹ́ ọkùnrin kúkúrú tó ọ̀bìjà kankan ṣùgbọ́n rẹ́ni kejì ń lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun mò ń lọ sóde ẹ̀dùn ọ̀bọ̀n mò ń lọ sílé ìjóge títóbi máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Olódùmarè tá máa fi eré àti àánú pàdé lórí àkọ́tún ètò yín ètò wa Ojúmọ́ Ire ilé òní lé yín o ọ̀nà òní náà yín ẹ ká ṣọdún jẹ́jẹ́ ó dàbọ̀